ṣe é rántí orin yìí. tó ń kọ mèrì lẹ́kọ̀ọ́ o mèrì lágúntàn kékeré kan tó funfun gbòò tó ń kígbe fún àlàáfíà. kan tó funfun gbò. àkàndá mo tún kí n káàbọ̀ sórí ètò yìí lónìí. tó ń kígbe fún àlàáfíà. a máa fi wéra wọn ni kò ní í jọra. ìyá mẹ́rin lágùtàn kékeré. epo ẹ̀pà lọ́jọ́ pósí àìlérí ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ. tó ń kígbe fún àlàáfíà ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè àlè fi wọ́n wéra wọn láéláé ọmọ ọkọ ńbẹ ńlẹ̀ Yorùbá ọmọ àlè ńbẹ ńbẹ. ìyá ọ̀rá fún mẹ́rí ọ̀rá. ayé sọ̀rọ̀ kọ́ mọ́ gbogbo wa náà láti gbọ́ gbogbo yín náà lẹ́ti gbọ́ gbogbo yín sì lẹ́ti rí i àná ló wáyé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wọ́n dì sóònù October 1st tẹlẹfẹsirálì ìyẹn nìkan kọ́ wọ́n dì sóònù. So ẹ̀gbọ́n wa olóyè Sunday Igboho bákan náà ni wọ́n dì sóònù ààrẹ ọ̀nà kakanfò olóyè Gani Abiodun Ige Adubi <laughs> wọ́n láwọn àwọn ọmọ nǹkan kan pa wọn. ẹ fagùntàn ọ̀rẹ́ folùkọ́ tó ń kọ́ mẹ́rin lẹ́kọ̀ọ́ mẹ́rin lágùntàn kékeré gan tó funfun. ẹ̀rí fawọ́ kìbí ti ń sẹ́ kò pẹ́ o kò jìnnà bí orin fá ẹ wàá wo fá wókè bí ti ń sẹ́ àkàndá sọ lọ́sẹ̀ tó lọ pípé October first káwọn èèyàn mi ọmọ jáde pé àwọn fẹ́ wọ́de páwọn fẹ́ ṣe rálì àwọn tó yẹ òye àwọn tí ò nímọ̀ àwọn tí ò láfojúsùn àwọn tí ò lóye wọ́n ní mo bu omi tútù sáwọn èèyàn lọ́kàn níjàre jẹ́ kí wọ́n jáde ìkà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ ǹdé ni pé a kì í nígi lọ́gbà ká mọ́ mèso orí ẹ̀ àkọ́kọ́ mo mọ̀ wá ara ilé mi kì í ṣe é bú mo mọ̀ tí Yorùbá lè ṣe ìkejì ìjọba tí ń bẹ lóde ìjọba tí ọ̀nà ní ẹ̀mí ni ìjọba kíjọba tí ọba sì ti ná ní ẹ̀mí Yorùbá ní àìsèré orí bíbẹ́ lójú ẹ̀ tó má dá lọ́wọ́ ìgbà mọ ọyẹ ẹja ṣeré bẹ́rìbẹ́rì lọ́wọ́ ẹni gan lọ́wọ́ tí ń kọ yanran ńkọ́ la ti ṣerú ẹ ìdílé dínísìn kó gbé ọyà sọpá gbèrò ìwọ náà rò pé ah, kò yẹ kó bẹ́ mi òkè àgbèrò sọ pé èmi àgbèrò àbí yóò sì bẹ́ lù ààrẹ òkú lọ́jẹ̀bi ìjọba tí ń bẹ lóde ìjọba tí ọ̀nà ní tí ò tẹ̀mí èèyàn ọjọ́ lójú ni àwọn èèyàn bá jáde kọ́mọ́ yà yín lẹ́nu pé wọ́n lè open fire o gbogbo eléyìí làkàndárò jinlẹ̀jinlẹ̀ pé mi ò ní bá wọn jáde mo clear ẹ̀ mo tún wá yànnà náà wípé àwọn tí ń bẹ lókè òkun àwọn lè jáde torí pé wọ́n láǹfààní ẹ̀ wọ́n ta wà ní nàìjíríà mọ̀dàn wò tó bá ń gbọ́ mọ́ dán wò ó. October first dákun mọ́mọ́ jáde. mo wo eléyìí tí àwọn Kóìkì ṣe. inú mi dùn orí mi wú ara mi yá gágá Kóìkì ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ bá ń kí dáadáa. mo ní kọ́ ṣe bí ṣe ń ṣe bákan ní ti ṣe náà nù. No. kọ́ máa gbìyànjú bẹ́ẹ̀ ní United Kingdom àwọn àgbẹ̀kọ̀yà fẹ́ bomi tútù sí wa lọ́kàn ni wọn ò rí bù ju agbára lọ bẹ́ẹ̀ ni ọgbọ́n ju agbára lọ nígbà ìpínlẹ̀ olóyè Sunday Igboho kí àgbẹ̀kọ̀yà ó tó jáde rárá lèmi àkàndá ti pè é ẹ̀gbọ́n mi ni bọ̀dá tó bá dọ̀gbọ́bà fọ́ọ̀sì ẹ̀ jáde ní Awíkóńkó kí ló dé. torí pé ètò ti wà ńlẹ̀ ní sẹpẹ́ etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́ Àkàndá ti gbọ́ wọ́n kẹ́ pàkúté kalẹ̀. olóyè Gani Adams ni wọ́n rò pé yóò kó sí ṣùgbọ́n kò kó sí gbogbo báwọn èèyàn ṣe ń lọ ilé ẹ̀ bí wọ́n ṣe interview ẹ̀ wọ́n ń gbọ́ tẹ bá wo dáadáa tẹ bá. Gani adam síta sí Bọ́lá interview kan Adams lọ́wọ́ wọ́n ń sọ lẹ́sẹ̀ kò kó sí tàkúté yẹn bí wọ́n ṣe fẹ́ wọ́n wá kẹ́lẹ̀ fọlóyè Sunday Igboho. oríṣiríṣi àwọn àlejò ló Chief Sunday Igboho gbogbo wọn kọ́ ni àwọn tó wá sí amí pọ̀ láàrin wọn Kennedy agbára rẹ̀ gan-an bó ní ti ń ṣe bó ní ilé ẹ̀ ṣe rí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tógun bá dé lóòótọ́ a jagun. béèyàn bá lè pàkúrọ̀ lójúgun ọmọ ẹ̀ ń kọ́. olóyè Sunday Igboho lè lo agbára àwọn èèyàn tí ó kúnlẹ̀ ń kọ́. bí wọ́n bá jẹ́ one thousand ti rìlẹ́sì sọ́jà ten thousand bẹ́ẹ̀ ni wọ́n bá jẹ́ ten thousand paul ní máìndì láti rè léjà two hundred thousand nítorí ẹnìkan. ẹni pé kọ́ october first ó dé kí wọ́n jáde nítòótọ́ kí wọ́n ṣèwọ́de. ngbà tí àkàndá sọ wípé kẹ́ ẹ má jáde ó dàbí ẹni pé n ò nífẹ̀ẹ́ Odùduwà republic sàṣàdẹ̀lẹ́ tó dùn mí lọ sàṣàlẹ́ tó gbé lérí nínú yín dùn mí lọ ṣùgbọ́n mo réwu tí ń bọ̀ dẹ̀dẹ̀ ṣé n ò sì. torí pé kò sí bá a ṣe ṣàlàyé ara wa nílẹ̀ Yorùbá tàníjẹyàn kan gbá tàní kanra wa. ẹni ọba sọkò lóru dúdú kọsọ́ra ó lè bẹ̀gbẹ́ ẹ̀ dúdú. rálì rálì rálì tá à ń sọ yìí àwọn ẹgbẹ́ tí wọ́n fẹ́ ṣe ní wọn kàrá mẹ́ púpọ̀ kò lè ẹ́ no rálì kankan ò lè wáyé lẹ́kọ̀ọ́ anybody tó bá jáde wọn ó gbé ẹ̀kọ́ lẹ̀ ní Lagos State o rálì kankan ò lè ever wáyé. ìbàdàn ìbàdàn nìkan kọ́ nílẹ̀ yorùbá. ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe lórí lẹ́kìtì ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rálì wa kí ni yóò dà. ọ̀hún àlè òṣèlú àtàwọn ọba ló lè jà fún mo ní nonsense àtàwọn ọba àtolóṣèlú kò sẹ́ni tó lè jà fún Oòduà republic láàrin àwọn méjèèjì one ìjọba bí àwọn kábíyèsí wa two kò sí ẹni tí ń bẹ nínú ìṣèjọba tí yóò gbàdúrà kí Nàìjíríà ó pín ọ̀jẹ̀sẹ̀ mínísítà gọ́vnọ̀ ọjọ́ secretary to the state government ó máa wá insinuate pé nàìjíríà pé níbi tó ti ń jẹ kò lè wáyé èmi àti yín sà èmi àti yín mọ̀ padà jà fẹ́tọ̀ wa. mo wílẹ̀ kan pé yòó ní nígi lọ́gbà kọ́ mọ́ ìwọ lẹ́sẹ̀ bó bá jẹ́ ẹsẹ̀ lé. ìjọba ti gbọ́n nìyẹn àwọn olóṣèlú wa ti gbọ́n nìyẹn àwọn ọ̀dẹ̀ lu ọ̀nà míì ọ̀nà wo la wá. kí ló dé tí àwọn lọ́ọ̀yà tí wọ́n. àwọn ọ̀ràn àwọn agbẹjọ́rò tó dáńtọ́. wọ́n kọ̀wé sí United Nations wọ́n mọ bí wọ́n ṣe lè mú lẹ́tà díẹ̀ láti sọ fún wọn wípé a sí nínú nàìjíríà mọ́ rally tó wáyé ní United Kingdom àpẹẹrẹ ńlá ni àpẹẹrẹ rere ni ó dẹ̀ ní impact wọ́n ṣe ṣe ní UK ni wọ́n ṣe máa ṣe jákèjádò àgbáyé ní that means àti bẹ́jọ́ lórí àti gbé ìgbésẹ̀ kan lára ìgbésẹ̀ tó pọ̀ tó yẹ ká gbé. àwọn a nílò international a ní ìdí solicitor on our behalf thirdly mo wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ojú ń kan wájú wá. ni mo ṣàlàyé pé ìwọ̀nba pélé mọ́ lọ́mọ̀ nípa Odùduwà Republic láàrin wa àjù three percent lọ two small two out of percent out of hundred ẹ máa rí i pé ó ti kéré jù ní a nídìí láti máa wo Odua republic fáwọn èèyàn wa for now. ná àwọn tí ọ̀rọ̀ pa ẹ̀ ẹ jẹ́ ká sì máa sọ fún wọn náà. ẹ jẹ́ ká ṣàlàyé fún bóyá tí wọ́n bá ṣe tí kankan two thousand and twenty-three tán bá tún ṣe mistake ìdìbò fún ẹni tí ó fìyà jẹ wọ́n tíyà yẹn bá pa wọn lórí wọ́n padà síbi tí gbogbo wa wà. now ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa wọ́n jáde mọ́ hàn pé gbogbo wa la ti rí fídíò tí wọ́n ṣe tẹ́ ẹ̀ bá ti rí ẹja kan play kì í ní ọ̀mọ́pọlọ dání o ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ a máa yọ fún wọn níbí náà ni. Binani. 1943, forty three tàti dá ẹgbẹ́ yìí sílẹ̀ láti thirty eight tàti dá ẹgbẹ́ yìí sílẹ̀ àgbẹ́kọ̀yà èèyàn kan ni awuyewuye tá a wá ń gbọ́ lọ́tún tá a ń gbọ́ lọ́sì wípé october first àwọn ẹgbẹ́ kan fẹ́ dàlúrú tọ́ làwọn fẹ́ ṣe rálì tọ́ ní orúkọ àwọn àgbẹ́kọ̀yà solidarity or whatever àgbẹ́kọ̀yà a ò ṣe rálì kankan ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ọ̀ríjínà ẹgbẹ́ àgbẹ̀kọ̀lẹ̀ ọmọ Yorùbá. kò sí nǹkan tó ń jẹ́ ìwọ́de nínú ẹgbẹ́ àgbà ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà torí ẹgbẹ́ tí àwa sọ yìí tó fìdí múlẹ̀ nílẹ̀ Yorùbá yìí òun ṣe ẹgbẹ́ tí èèyàn lè máa wọ́lẹ̀ káàkiri torí ẹ̀ la ṣe dúró láyé ọ̀dọ̀ ẹgbẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá Gani lòun rẹ̀dẹ̀ ẹgbẹ́ kan Gani Adams ó ní òun ṣe OPC òun bá àwọn Àgbẹ̀kọ̀yà kan àwọn fẹ́ ṣe gbogbo ẹ̀ nǹkan bá ti sọ fún yín nípa ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó bá ti yàtọ̀ sí ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwọn àgbààgbà ẹgbẹ́ tó jókòó sórí ìjókòó yìí àbí lẹ́nu bàbá wa Àrẹ̀mú Òkìkẹ́ Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà kò sí nǹkan dàgbẹ́kọ̀yà mẹ́ẹ̀ gbogbo ẹ̀ arúmọléje ni ó lè ó lè ọ̀kánjúwà kan jalè olólè nǹkan fi ẹgbẹ́ yẹn ń ṣe nìyẹn kò ń ṣe ẹgbẹ́ àgbẹ̀ á ti bẹ̀rẹ̀ sí ní mú wọn àwọn kan ti wọn aláìpẹ́ yìí àwọn kan wà tí ara arrest sí Ọ̀yọ́ tí commissioner of police bá wa ṣe lórí ẹ̀ tó ṣèwé pé òun ò ní bà orúkọ wa jẹ́ mọ́ òun ò ní jàgbẹ́kọ̀yà mọ́ ara wọn la tún rí tó tún lọ pàdé pọ̀ mọ́ Sunday Ìgbòho tó láwọn ń jáde Àgbẹ̀kọ̀yà a fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé gbogbo wọn tó ń pariwo solidarity wọn ń ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà o Àgbẹ̀kọ̀yà ti wà Àgbẹ̀kọ̀yà kan tá a mọ̀ nílẹ̀ Yorùbá tó bá ti kúrò wípé ọlọ́lórí àwọn kúrò ní ààrẹ mú òkìkí. Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà. bàbá kẹ́ ẹ pẹ́ fún wa sà kì í ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹ jẹ́ kí n kọ́kọ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn ná ẹni tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká pè ládẹ́tẹ̀ adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́ ó nígbà tí mo lé e mú mo gbà lójú mo á bẹ̀rẹ̀ sí ní wàlé ìkànnà e àwọn èèyàn gba ìkànnà wo lórí fi wà tẹ́ ẹ bá rí ìpéjọpọ̀ tí wọ́n jókòó ẹ ti máa mọ̀ wípé ìpéjọpọ̀ ọ̀tẹ̀ ni tí kìí bá ṣe ìjókòó ọ̀tẹ̀ gbérin ò gbérin ó ṣe débi ṣòkòtò bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́pàá ìwò ń ti pè amúnijá amúni ìwo lò ní bọ́nu ilé ìtọ́dánwò yìí àjànàkú kọjá mo nǹkan fèrè ó ní Gani náà lòun ṣẹgbẹ́ kan ìyẹn Gani Adams òun náà lòun ṣẹgbẹ́ kan ó ló OPC ẹ dákun ọmọdé ilé ọmọ wípé ẹgbẹ́ OPC wà lẹ́yìn June twelve ní OPC jáde now ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó tún wá ń sọ yìí tó lágbẹ̀kọ̀yà ò pé méjì Àgbẹ̀kọ̀yà ju méjì lọ gan because Àgbẹ̀kọ̀yà. Solidarity Movement wà Àgbẹ̀kọ̀yà parapọ̀ wà ìkan nínú Àgbẹ̀kọ̀yà ó ní um, olóyè Kúnlé Oṣòdì jàre wọn ọ̀tẹ̀ náà ló pín Àgbẹ̀kọ̀yà bọ́tẹ̀ sì pín OPC because OPC ti pín yẹlẹyẹlẹ already ara nǹkan tá à ń sọ nìyẹn ni pé ẹnu Yorùbá ò ẹnu Yorùbá ò sì because tó bá kù dẹ̀dẹ̀ kágbéwì dákẹ̀sán sí lọ́ba ajá yín wá tẹ́rí gba sọ. tó bá ti kù dẹ̀dẹ̀ kájọ gbẹ́rù dókè kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ sàṣepọ̀ kájọ ṣe nǹkan láṣeyanjú àwọn kan ó sì tún rú jáde fẹ́ wọn ó sì tún dàrú. gbogbo ọmọ Yorùbá tó láǹfààní láti máa gbọ́ mi tàbí wò mí. ọ̀tẹ̀ ńlóbi Yorùbá Council of Elders ọ̀tẹ̀ ló bí afẹ́nifẹ́re Renewa Group ọ̀tẹ̀ ló pín ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀ wá ìkan wá látọ̀dọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló dá Yorùbá Council of Elders sílẹ̀ ló initiate ẹ̀ kí náà fi dálẹ̀ láti tako ẹgbẹ́ afẹ́nifẹ́re Tinubu ti dúrápálá wọ afẹ́nifẹ́re tẹ́lẹ̀ ó fẹ́ lò wọ́n fún selfish interest but àwọn bàbá yẹn ọ̀gbà kọ́ àìjáàkì afẹ́nifẹ́re mọ́ wọn lọ́wọ́ bó ṣe àìjáàkì ad mọ́ wọn lọ́wọ́ tó change ẹ̀ sí ac lẹ́yìn ẹ̀ tó change ẹ̀ sí acn kó tó wá darapọ̀ mọ́ apc. tinubu náà ni ó initiate àwọn tí ń sọ̀rọ̀ yìí tẹ bá sọ̀rọ̀ ẹ máa tẹ bá gbọ́ síwájú ẹ máa wọ̀n wípé ọ̀rọ̀ tinubu ni wọ́n sọ. wọ́n ní àjẹ̀kí àjáde wọ̀ sí ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà tó jẹ́ ẹgbẹ́ àgbà tó jẹ́ ẹgbẹ́ tiwa a máa ń ṣàlọ̀ síwájú gbogbo nǹkan. ọ̀bálẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ kan fẹ́ jáde ẹ fẹ́ gba ẹ̀yin kan solidarity ẹ̀yin kan kí ló ti ń porúkọ national àwọn kan movement àwọn kan kìnnìkan kìnnìkan ah. ẹlẹ́ẹ̀fẹ́ gba Yorùbá nation ṣé bó ṣe ń gba Yorùbá nation nìyẹn ni. ṣáwa tẹnuwọ òkú onúlé àṣàfi ń bá wọn lórí wájà ìdààmú wà lọ́dọ̀ láàrin àwọn olórí wa ẹnu wọn ò tí ì kò ẹlẹ́fẹ́ gbà kan tó. ọ ń sọ̀rọ̀ ni ọ ń sọ̀rọ̀ wípé ẹnu Yorùbá ò kò ṣé ìgbésẹ̀ tẹ́yìn wá gbé ni yóò jẹ́ kẹ́nu Yorùbá ò kò ẹnu wa ò lè kò láéláé. Àyìn ní pọ́lẹ̀ ní ìṣòro nílẹ̀ yorùbá ẹnu wa gan ò tí ì kò bàbá bọ́lá àrẹ bẹ́ẹ̀ tinubu olóòfẹ́ jáde fún president àti ráwọn kan nú àwọn ẹgbẹ́ yorùbá tó pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ àgbà yorùbá tó ti ń takò mẹ́ haúsá ò ní ṣerú ẹ̀ fúnra wọn. ẹ ti ń gbọ́dọ̀ báyìí. wọn ní tọ́ba ní kọfẹ́ jáde ránkàdé dè ránkàdé dè wọ́n gbé lọ nìyẹn ni so tẹ́bá máa sọ pé ẹ jókòó ẹ fẹ́ gba yorùbá nation ẹ jẹ́ kéènà àwọn àgbààgbà wa kókó kókó sójú kan náà a kì í gba kíní pẹ̀lú ogun ẹ fẹ́ jẹ ogun lẹ́ni ẹ fẹ́ jà lọ́la ẹ fẹ́ dàlúrú làwọn mọ̀ sí o. ẹ jọ gbogbo ọmọ Yorùbá tí ó ń gbọ́ mi nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè ẹ dákun gbogbo àwọn tó ń ṣe rálì yìí ọjọ́ wo ni wọ́n sọ pé àwọn fẹ́ jà tàbí àwọn fẹ́ dàlúrú ohun tí wọ́n sọ ni pé àwọn fẹ́ ṣe peaceful protest peaceful protest àti ilé àti nílẹ̀ òkèèrè ní tí wọ́n sọ ni pé àwọn fẹ́ ṣe peaceful protest olóyè Sunday Igboho ọ̀ẹ́fà kò ẹ̀fà sọ jáde wípé òun fẹ́ bẹ́ẹ̀ nìkankan jà tàbá àwọn fẹ́ lọ bá ìyà kan jà ohun tó ní tó sọ ni wípé àwọn máa ṣèwọ́de lọ́ọ̀tọ́bà fọ́ọ̀sì téèyàn bá ṣèwọ́de sọ́lọ́jà nìyẹn ó dẹ̀ ń advice àwọn èèyàn wípé tí wọ́n bá jáde kí wọ́n jáde wọ́ọ́rọ́wọ́ ni kán má mú nǹkan ìjà kankan lọ́wọ́ eléyìí tí wọ́n ṣe ní United Kingdom lánàá tẹ́ ẹ bá wò dáadáa ẹ máa rí i pé wọ́ọ́rọ́wọ́ ni wọ́n gbà kọ́lé lọ́wọ́ wọ́n ń kọrin wọn lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ kò sẹ́ni tó disturb wọn. now àwọn eléyìí ní ìṣẹ́gbọ́ ó ní bàbá àwọn Bọ́lá Ahmed Tinubu jáde fẹ́ ṣe ààrẹ kẹ́bà ẹ ti máa mọ ibi tí wọ́n ń sọ̀rọ̀ lọ. nídìí èyí a máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ò sínú ẹgbẹ́ tó fẹ́ jáde fún rálì ọjọ́ kìnínní àná Eh, ikọ̀ ọlọ́sọ̀rọ̀ Tinubu ń pe Tinubu ní bọ̀dá mi Tinubu tó tó bí ẹ lọ́mọ tó ń pè ní bọ̀dá mi ó ní kókó kó wá tọrọ. ṣé Tinubu tó Gani Adams gbé lọ́mọ. àforíjì lọ́wọ́ Yorùbá iye Gani Adams kí Tinubu kọ́kọ́ wá tọrọ àforíjì lọ́wọ́ ilẹ̀ Yorùbá náà ó ti ṣàṣìṣe ó ṣe kinní kan mo rántí ní yíya two thousand and fifteen náà tá à ń sọ̀rọ̀ pé à ń dìbò àdìbò Gani Adams yìí ló lọ sí ọ̀dọ̀ Jonathan tó lọ gba owó mẹ́ tó wá ń ba ìlú Èkó jẹ́ jókòó ogo tó ọ̀tọ́ ní kọ́bẹ̀rẹ̀ sí máa fọ́ gbogbo ọjọ́ ta àwọn ìyá láta. mo nígbàgbọ́ wípé tí kà bá rojọ́ ìkà ni ó dáa arákùnrin tí ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu ẹ̀ dáadáa máa rí i pé ọmọ Yorùbá ni. wọ́n fẹ́ fọwọ́ dẹ̀ débì kan ni o ẹni tó sọ̀rọ̀ làákàyè láàrin wọn ni mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ bàbá yìí. wo wa olùwọ ìfàlà ẹjọ ẹ bá wa sọ sí. àgbẹ̀kọ̀yà o àgbẹ̀kọ̀yà o ẹnu wa nílẹ̀ Yorùbá Olódùmarè ajẹ́kókò àwọn tó nílé ayé ajẹ́kókò ẹnu Yorùbá ò tí ì kú àrẹwà. Mm ẹnu yorùbá ò tí ì kù àwọn àgbààgbà yorùbá wọn ò fọwọ́sowọ́pọ̀ èdìrí o aláàfin àtọ̀ onírìṣà àárín òògùn tààrà. mo sọ bẹ́ẹ̀ lọ́jọ́ sí ẹlẹ́yìn mo fẹ́ dájà lé láàrin òní àti aláàfin o. tinubu gani adams àárín wọn òògùn tó gbogbogbògùn gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá ẹnu òkú nípa ìdí èyí ààrẹ wa yorùbá nídìí ká lọ wẹ ègún ká lọ wẹ ìpèdànù ká lọ rúbọ gidi ètùtù tó nípọn ká lọ ṣe nílẹ̀ yorùbá bí wọ́n ṣe advice tèmi pé bí wọ́n ṣe bà ẹgbẹ́ OPC jẹ́ tó fọ́ tó ṣẹ́ kirikiri ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà á tètè ya wá wọ̀rọ̀ kọfíṣà. òun náà ti fọ́ ọ̀rẹ́dì ó ti fọ́ ọ̀rẹ́dì lágbára Olódùmarè kò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú ìfún òní. ẹ jẹ́ kí a fi eléyìí ò mọ níbẹ̀ o ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ ti gbọ́ yìí ẹ ti máa rí pé tẹ̀tánú wà níbẹ̀ tìbínú wà níbẹ̀ ìyá ìyá mi a máa sọ̀rọ̀ kan a ní bá fẹ́ rojọ́ àròfẹ́ ni ó ro mọ́ra kọ̀ a sì tún máa sọ̀rọ̀ kan wípé a kì í wo ọ̀rẹ́ ẹni tàbí olólùfẹ́ ẹni láwòfín mo ní màmá kí ló dé ó ní tí èèyàn bá ń wọre èèyàn láwòfín èèyàn á máa rálẹ̀ bu ara ẹni àwọn tó jókòó tí wọ́n ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ wọ́n pe Gani Adams ṣàkíyèsí nǹkan kan ǹjẹ́ wọ́n bá sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n advice ẹ̀ ǹjẹ́ wọ́n pe Sunday Igboho ṣé wọ́n pè ṣàkíyèsí ah, eh, my brother ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yẹn o implications tó wà níbẹ̀ nìyí o àwọn nǹkan tó wà níbẹ̀ nìyí o tá a bá fẹ́ ṣe lóòótọ́ bó ṣe ká ṣe nìyí o ṣùgbọ́n ibi tí òye ti máa yé ń wípé kò sí aṣíwájú tàbí àgbà kan tí ń jà fún àwa mẹ̀kúnnù òun ni wípé n ti ń bẹ ní máìndì tiwọn àgbẹ́kọ̀yà tí wọ́n sọ̀rọ̀ yẹn n ti ń bẹ ní máìndì tiwọn òun ni two thousand and twenty-three bí Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì because Bọ́lá Tinubu ló ẹnjìníà wọn àwọn ò ní interest láti sọ̀rọ̀ tẹ́lẹ̀ Àgbẹ̀kọ̀yẹ ilé ń sùn wọ́n lo pílò tó tóbi fóòmù pílò wọn ó wú gan wọ́n sùn láti ọjọ́ yìí Fúlàní ń wọlé Yorùbá ISIS délẹ̀ Yorùbá Àgbẹ̀kọ̀yà tí wọ́n ń kágbádá kọ́rùn ni wọ́n ń sùn wọ́n ń na kọ́kọ́ ìgbà tí wọ́n fẹ́ wọlé orin kí náà fi wọlé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa torí pé àgbẹ̀ ni wọ́n wọ́n ìṣe jagunjagun. àgbẹ̀kọ̀yà ti nineteen thirty something nineteen sixty something ńlá fi ń kọ̀ǹpìà wọn náà kò rí bẹ́ẹ̀. àwọn àgbẹ̀kọ̀yà ilé ni máa ń kọ ni máa ń sọ̀rọ̀ ni máa ń pòwe pé eh, ayé ti yí padà kò sí àgbẹ̀ tó fẹ́ kú kálukú ló fẹ́ jẹun tó ṣe nínú oko àwọn àgbẹ̀kọ̀yà tí wọ́n sọ ń pa àwọn leléyìí. akéré ń bi owó ilé adàgbà níbi ọkà sàrà bọ́n bá lówó ilé délẹ̀ wọn ni à ọ̀sẹ̀ àkókò mọ̀ pé mi mo kéré jù ń gbọ́ ọkà sàrà bá délé alẹ́ mi mo dàgbà jù mí ni ẹjẹ́ ń pín. ìgbà tí ogun àti rògbòdìyàn bá wọlé sílùú wọ́n forí mù ni ìgbà tí nǹkan ìdúnlẹ̀ bá yọjú òun náà ni wọ́n léwájú tí wọ́n jẹ́ àgbẹ̀kọ̀yà because wọ́n dákẹ́ láti ọjọ́ yìí wọn ò sọ̀rọ̀ Gani Adams wá ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àwọn fẹ́ takò ẹ̀ tó bá jẹ́ pé mi làwọn ni ókè o ẹ mọ́ kó wa papọ̀ o Àgbẹ̀kọ̀yà tí wọ́n fẹ́ ṣe rálì Àgbẹ̀kọ̀yà Solidarity Movement ni wọ́n pera wọn àwa Àgbẹ̀kọ̀yà báyìí báyìí bóyá àgbẹ̀kọ̀yà parapọ̀ níwá o bóyá àgbẹ̀kọ̀yà rìníwá ni o bóyá àgbẹ̀kọ̀yà kínníkan ni o tiwa o àwọ̀ lọ́wọ́ sí i ṣíkè iná kí wọ́n dẹ̀ dákẹ́ mbẹ̀ láti mọ̀ pé ẹnìkan kò ní ṣe rálì àwọn ti sọ fáwọn agbófinró ní tí wọ́n sọ ni pé àwọn ti sọ fáwọn agbófinró àwọn ni wọ́n tán ẹnjìníà <laughs> àwọn agbófinró sáwọn olóyè Sunday Igboho pẹ̀lú àwọn tó fẹ́ ṣe rálì bàbá tó sọ̀rọ̀ yẹn ó ti sòótọ́ ọ̀rọ̀ wípé ẹnu wa ò kò ó láwọn ọba aládé bára wọn ṣe àwọn aṣíwájú wa àtùpà wọn ò rína rínú ara wọn. òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ńlọ sọ. now ẹ ti wá padà sí orí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ sẹ́yìn nínú ètò tí mo ṣeré kọjá lọ. mo pèdè kan wípé yorùbá ò tí ì rẹ́dì àwọn èèyàn kan ní kí ló dé kì í ṣe irú ẹnu rú àkàndá ló yẹ ká ti máa gbọ́rọ̀ ẹ̀ náà ó ni náà ó òun náà ló tún wá bomi tútù sáwọn èèyàn lọ́kàn sóòfẹ́ ká jáde ni sóòfẹ́ ká ṣe eléyìí ni. now òye ti ń tàn sí ìmọ́lẹ̀ ti ń tàn